òkùnkùn ṣú o báyé ayé òkùnkùn la mi gbé òkùnkùn ṣú o báyé ayé òkùnkùn la mi be. This life is full of mystery. what a mystery what we are. Strange things everywhere. I'm looking for a true friend, searching for a true friend. A short and a time of storm. banjo, bojo banro, cafe femfe, biji banjo. ṣé wọ́n yóò dúró. Alibaye say my faith I understood the rules of life unknown to me the thought of man is so deep deeper than the deepest sea I wanna know are you a friend or a foe. Say yé máa ké yà. Ọjọ́ mẹ́ta. Ṣáde wa. Àdúpẹ́ kí ló dé tà rí lọ́jà. Wọ́n ìlú tó rí bó ṣe lóun fẹ́ rí ni jàre wọ̀rọ̀wọ́dà ò lé ni. ah mọ́mí kò sí wọ̀rọ̀wọ́ lọ́jà o ugu la rí lóko gan. inú mọ̀ pé ugu ọ̀hún máa ń wọ èló ló lè báyìí. hundred naira ni mà. ṣé wọn náà gbọ́ hundred naira. fúnmi ẹ̀ rà. ó dáa bá mi wo ìtò bá rí i pé oṣù dáadáa bá mi rẹ̀ sílẹ̀ mo fẹ́ ra nǹkan wájú máa padà wá gbé máa sanwó. parẹ́ lẹ̀ o hundred naira. Thank ah. you. Ayé ká sọ ma. Àdùpẹ́ mẹ́kújọ́ mẹ́ta. Kí lẹ fẹ́ bá wa rà? Ata ni ata ẹ̀ṣà. Àkòsí ẹ̀ṣà mo ṣẹ̀dé látòkò lẹ́ẹ̀ máa ṣe rí pé mo ṣẹ̀dé látòkò ní ojúre ló wà. Ah. Ìyẹn náà dà bá yín tà dá báwo lẹ ṣe fẹ́ rà? Bàtà tí mo fẹ́ rà náà kò kọjá bí ojú wọn fún mi. Bá mi mú díẹ̀ díẹ̀. Kò ṣe é tàbí hundred naira lálẹ́, kò ṣe é tàbí. Ọlọ́mọ jà sówó sọ́ọ̀tì ó ní iye oníye tí mo fẹ́ rà. mo gbá o ṣé wà òkè mà kí ló ṣe yín mà ẹ jọ kí ló ṣe yín ọlọ́run mọ̀ jẹ́ dáná. Ah, mọ́mì ẹ ẹ̀ dẹjọ́ ẹ má má kó bá mi mọ́mì ẹ má mọ̀ sọ lẹ́nu ẹ gbà mí ẹ dìde mọ́mì kí ló ṣe yín. mọ́mì kí ló ṣe yín. Ah, ṣé ẹ mọ̀ wọ́n rí ni mà. mo mọ̀ wọ́n rí ọ̀dọ̀ mi lọ́ọ́ ti kúrò sí. ọlọ́run fẹ́ wà rata ní sọ́wọ́n fẹ́ rata ẹ̀sà ní mùsùlùmí kò gbayé tán gba àwọn mo dẹ̀rí tán ṣubú lulẹ̀ ọlọ́run mọ̀ jẹ́ dáná jáwọn àtẹnì kọ́kọ́ jọ wá sọ́dọ̀ yín. ẹ má mọ̀ sọ mí lẹ́nu nínú ọjà ah, ó ní ẹ̀dẹ́jọ́ ẹ̀jẹ̀jà wẹ̀ náà tí wọ́n mú fóònù dání náà ìwọ́dún ọlọ́run mọ̀ dáná mọ́mì ẹ̀ dìde màá bọ̀ lé sí ṣe yín.

Akasale ṣe. Dami! Damilọ́lá! Damilọ́lá! Ẹlẹ́gbọ̀n! Ẹlẹ́gbọ̀n! Ẹlẹ́gbọ̀n! Kí ló ṣẹlẹ̀? Kí ló dé ah, sọ́ra yìí ni o? Tẹ́ ẹ sáré lọ, tẹ́ ẹ sáré lọ, tẹ́ ẹ jápa, ẹ jẹyàn lówó ni, àbẹ fún yàn lóyún, tẹ́ ẹ gbọ́n bí ẹ lè ṣùgbọ́n náà láì. Kasali. Hmm? Tó bá jẹ́ mo jẹyàn ní gbèsè owó ni, hmm. kò bá tiẹ̀ da. Hmm. Àmọ́ gbèsè ẹ̀mí kan kí ni mo fẹ́ fi fà? Mo fẹ́ rí Dami. Oh, Dami. Ṣé báyọ̀ fún ṣe? ó náà mi ò sunkún. mo ní kó excuse wa kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ah, wọ́n pè mí ni pé mọ́mì ṣubú lọ́jà wọ́n dẹ̀ rush wọn lọ sí hospital gba tí máa débẹ̀ doctor ní kí n lọ mú fifty thousand naira wá fún treatment. Damilola, I don't have fifty kobo with me. She know you oh but it be me now. She have at called me. I called you. Gbé call ni mo pè é. Oh, má bínú. But before mi see ọ̀dọ̀ Ikeade mo dẹ̀ ṣe dé báyìí mo kàn wọlé lọ mo lọ sùn tó ti kà máa lọ sọ máa wọrí jẹ́ àwọn ọ̀nà. o ṣe gan o ṣe gan o ṣe gan thank you so much o ṣe gan o ṣe gan. dókítà ẹjọ báwa ní ti. máa wọ àti Damilola ti sọ̀rọ̀ ẹgẹtẹ so anytime from now on start morning oh, but make sure pé tó bá délé come out stress about okay fine ìyẹn gan ló wà important. i wan ní stress around. wọn. so ẹ excuse me. no it's fine ẹ ṣe gan thank you very much damilola ó ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nígbà mí We gan ó on gbé wọn kúrò ní hospital tó wáyé ó gbé wọn wá sí family hospital yìí. máa ń dààmú ààrẹ báyìí ṣé òun kì í mú mi tiẹ̀ mú mi tèmi náà ni so nǹkan tí ẹ̀tọ́ mi ni mò ń ṣe má má stress ààrẹ. ọ̀rẹ́ fipò owó yẹn máa ti pọ̀ jù nìyẹn thank you so much ọlọ́run bá mi sọ ẹ lẹ́sàn ó ṣe gan. ṣáà ok. àǹtí ah, ṣàlè rí wọ́n sì yẹn. ọ̀tẹ̀ mi. ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́ni kejì rẹ̀ tọ́jú rẹ̀ kà nítorí náà ẹ fi falẹ̀ yín ráre. ó kàn ní kí n má ṣe wàhálà mọ́ ẹ nígbà tí n bá kọ́ tí mi ò bá ṣe wàhálà ẹrù tó wà lẹ́yìn ta ló fẹ́ bá mi gbé ìgbà tí bàbá ọmọdé yìí ti kú ìrẹ́nì kankan kò sólùrànlọ́wọ́ kò sólóore kò sáláàánú kan ṣoṣo báyìí lẹ́yìn ọlọ́run wọ́n dẹ̀ ní téèyàn ò bá lówó á léèyàn wọ́n lẹ́yìn tí ò bá léèyàn ó ń lá pọ́n ìdí ẹ̀ lẹ́yìn àmọ́ mo ti gbọ́ mi lè ṣàdéhùn àbí jẹ́jẹ̀ẹ́ pé mi ò ní ṣe wàhálà o ṣùgbọ́n máa jẹ́jẹ̀ẹ́ pé máa dínkù. ó ti tó ọlọ́run tó ṣẹ̀dá orí ni ó ti mètò ara kó tó ní pé kí wọ́n máa gbé orí ó dẹ̀ mètò ahọ́n kó tó ní pé kí wọ́n máa jẹ ọba ẹnu ẹ wò èmi nígbàgbọ́ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín ó máa dópin ṣètìlọ ẹ fọkàn balẹ̀ ó máa dáa. annoyed. Không biết bao nhiêu bóng chiều của nghĩa bạn. a c t u a l a c t i a l l y còn h i ề u Dámilọ́lá eléyìí pọ̀ jù. ilé ìkẹyìn lẹ́gbọ̀n pé inú bára provisions yìí wà ẹ̀sìnkẹ́fà mi bàbá yẹn ẹ̀wọ̀n ṣáà máa bínú mú kiri máa jọ. ṣé ọkàn mi àwọn ibi tẹ náà jẹ́rìí ẹ̀rù ojú ò lè tiẹ̀ ṣé mo dúpẹ́ ẹ̀wọ̀n mi pé màá lọ tèmi ẹ mú sọ pé ẹ ń jẹ oúnjẹ yín dáadáa ẹ dẹ̀ ń take enough time láti rest ṣe ti gbọ́ kẹ́ẹ̀dẹ̀ máa lùkún yín náà lágbára ọlọ́run ọlọ́run á mú yín lára dá àlàáfíà àtayọ̀ fún mi ẹ ṣe gan ni o ìdá mi ẹ kú ìgbà gbogbo wa thank you so much. a ṣe yẹn ẹ wò ní ìdẹ ẹni wọ ṣojú ẹdí kàmá lọ sí ìdáná. tó bá ti yẹ ọ ti yà. ok mọ́mí ẹ̀ wọ̀ màá sì máa jí sí É chiu, É Marcel. Show. Show. <laughs> Ike Adeku. Hello, Ike. Okay. Ìwọ Ike Adeku fọ́nì o. Òjò ń rọ̀ onírì ló ń sẹ̀. Ìran bàbá ńlá èrèwó ló máa ń pariwo. Ó ti mọ dá mi lọ́lá látànà kó tó dòjò. Mo pé nǹkan bá fẹ́ ṣe ló máa ṣe o. Well, mi ò mọ̀ nǹkan tó ṣe náà but màá try láti bá ẹ bá sọ̀rọ̀. All right. kí adé ló pè mí o. kìkì adé ṣé ó ti fẹ́ràn rẹ̀ sàn tó ń ṣe fún ṣá. well kò sọ nǹkan tó ṣe mo mọ̀ pé òun náà ló máa jẹ̀bi so mo bẹ̀ nítorí ọlọ́run mi dáríjì o mọ̀ pé èmi náà ló máa máa disturb tó máa máa bẹ̀ all the time so no matter nǹkan tó ń tó bá lè ṣe bá mi forí jì. ó tiẹ̀ sọ pé ọ̀dọ̀ òun ló gbàgbé àwọn fóònù ẹ̀ sí. ìmọ̀ kan ti kí adé ti ọ̀rọ̀ kí ti sùn ike adé ti lè parọ́ jù kí ló dé ṣòun nìkan ni wọ́n tí sinmi mi ò lè continue. ó ní jẹ́ kó sọ ẹ̀ṣọ́ ráwọn obìnrin bọ́ ṣe wà yẹn bọ́lọ̀ ń ṣe mold wọn ni irọ́ gbẹmọ́ wọn lára bíi mọ́líkì báyìí ó gbẹmọ́ wọn lára bíi omi ẹ̀wà ní sọ èèyàn ló máa lámójúkúrò if you want to have peace of mind. sọrí irọ́ yẹn gan lè ní ìfẹ́ àbí ṣé o mọ̀ pé ilé tá a bá fi irọ́ gbé kalẹ̀ e, òjijì òtítọ́ báyìí òun ló máa wó ọ̀rọ̀ kí ẹ láti sú mi bá bó ṣe ṣe mi wọ́n dàbí kí n má tiẹ̀ kíbi kí èmìtẹ́ká má tiẹ̀ fẹ́ra wọn ni i'm just sick and tired of her. má ṣe bẹ́ẹ̀ o má ṣe bẹ́ẹ̀ o tó bá filẹ̀ tó bá lọ bóbìnrin fi ọmọ kan tíyẹn náà máa ṣe you just have to let go now adáríjì náà ni o má dùn jọ tó at least for my sake. bá a ti bíra bí elégbò bẹ́ẹ̀ náà la bíra bí eléwé. ṣé tí ènìyàn bá dọ̀pọ̀ ìsọ̀kan ó lè ṣeé ṣe kí Abdele wọlé sí house láyẹ̀ pé mo endorse ẹ̀ àwọn àgbàgbọ́. it's going nowhere kò lè wọlé anywhere tí n bá endorse ẹ̀ náà wọn náà mọ̀ bẹ́ẹ̀. ṣé ẹ ti gbàgbé wípé ẹ ní active service money ẹ ti di former senator now. once a senator is always a senator ìwọ gbọ́dọ̀ kúrò ní house rí tí wọ́n ní senate rí tí wọ́n yọ senator kúrò lórí rẹ̀ hmm. tí ṣe láéláé ni that's number one and number two i am going to be the next governor straight ah bàbá ẹnìkan ò lè dá mi dúró torí ìtàkùn tó bá ní kéré má wọ̀dọ̀ àtòun àti ìrẹ́gbẹ́jọ́ máa lọ ah wọn ò tó bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ ìjọ wo gangan ni godfatherism máa tán lóyún. kí ló máa kí ló máa le tó fi máa tán. bó ṣe wà láti ẹ̀kọ́ ṣe nìyẹn ó ń bẹ nísìn ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ láyé àti láyé máa dópin. kí ló ṣe ìwọ. kí ló ṣe àyẹ̀tọ̀ òun wá. ó mi wà ókè o kí ló dé kí ló ṣe. ọ̀rọ̀ àwọn ṣìnà ayọ̀ mi ni. ṣé sọ́sìk ni. no mọ́mí ẹ̀ ló ṣubú lọ́jà. Ah! àìyá. mo ti tẹ̀kẹ́ ayé. ṣé kò pọ̀. kò rí lè pọ̀. dáàdi ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ̀ka ẹ̀pà àwọn fámìlì ṣìnà ayọ̀ mi ẹ̀ jọ. sọ̀rọ̀ ṣùṣubú yàbí tó ilé ìwọ̀n lè gbé ní àbọ̀ oúnjẹ náà lè jẹ. wọ́n pọ̀ gan-an wọn ò ní anything nǹkan tẹ́ bá lè ṣe fún wọn at least kàn tí ká lè yan wọn kúrò ní poverty ẹjọ. ok n tí o bá rò pé ẹ ká ṣe fún ọ bá màmá ẹ sọ you know and then let me know. gbogbo bẹ́ẹ̀ bá ṣe ṣe ló ti dáa kọ́tọ́ yìí má dẹ̀ ti sọ òun lábẹ́ gé ẹ sọ ọ̀rọ̀ yẹn pàṣẹ. all right mo understand mo understand that. ṣé ká fún ọ ṣé ká fún ọ ní bí half a million ṣé ó wà ok. half a million ah that, if i wan really appreciate it inú wọn máa dùn gan eh, mommy. thank you ẹ thank you it's alright sir it's alright it's alright. mom thank you i'm happy mọ ilẹ̀ ẹ̀ wò mo ń padà bó ṣe ti gbọ́. ok. mo ti set table sir. oh okay that's good. okay à ń bọ̀. that's good. sùúrọ̀ wọn yìí hmm. àfàìmọ̀ kò má jẹ́ pé charity organization ló máa run last. ah wọ́n lájà látàánà ẹ̀yin náà ló fojú àánú jọ ẹ̀yin ló fojú àánú jọ ó pọ̀ mọ̀ ẹgbẹ́ fọyín jáde. Are you aware of the fact that your birthday is fast approaching? What? Okay. So, what would you want me to do for you? Would you like a trip to New York? London? Toronto? Ah. Cape Town? Ah. You tell me. You know I will always do anything for you. Really? Yeah, I'll do it. I'm up to the task, you know that. I know. So you just tell me. Okay. How about um, a world tour? World tour? <laughs> that's what's small for me to do. Yeah? Yeah. If that's what you want, I'll do it. Wow. Yeah? Thank you. never mind, never mind. Thank you. You was more than that, baby. You know I love you. I love you too. Yeah. Serious problem. Oda. You have it. Thank you. Eh, ó mì pé actually máa ṣe birthday mi for about a week or two ni ká lè fi dé babes don't stress. okay. I will do anything for you. alright. yẹn the wọlé màá pẹ́ ẹ̀rọ ọ̀la your máa gbé mi jáde. n mm, my spare call alright. Go ti ki i se you know that I love you. I love you too. Yeah. <laughs> Yeah, go take it. All right. I'm not stressed. I oh. won't. Yeah. Love you. Love you too. Ike Ade, kí ló dé tí o sọ fún bọ̀bọ̀ ipò ti lẹ́yìn àfẹ́sọ́nà tẹ? Wọ́n ṣe ń tan ẹ̀ tó ń ra nǹkan oríṣiríṣi wá fún ẹ lójoojúmọ́ tó dẹ̀ ń gbà á. Ọ̀rẹ́, má máa fi orí àgbò méjì mú mi ní kòtò. Dọ́lápọ̀ kí ló ń sọ yìí náà? Eh, báwo ló ṣe ń ṣe báyìí Dọlápọ̀ tí n bá lé Akin lọ́sìn tí Dámilọ́lá ò bá padà fẹ́ mi ńkọ́ kí ni mo fẹ́ ṣe sí i àwọn olówó tó ń wo yẹn ọ̀làjú òde bá wọn débi pé kán má fọ ọmọ tọrẹ fúnra wọn o olówó ṣòro olówó lòṣì ṣòro lòṣì náà máa ń ṣe o wọn máa ń fọ ọmọ dọ̀rẹ́ ni o tó bá jẹ́ kó fẹ́ mi ńkọ́ kí ni mo fẹ́ ṣe sí i. àwọn òbí Dámilọ́lá tí mi rí yẹn wọn ò jọ ẹni tó lè làlé lọ́wọ́ á pa ọmọ tó nífẹ̀ẹ́ ìwọ ni kò mọ nǹkan tó ń ṣe kó o mọ inú odó tó ń dọ̀rùn lásì ẹ ọ̀rẹ́ má dá wà lálẹ́ ẹ̀. ìdálàpọ̀ ṣe máa mọ máa wò nǹkan tí mo lè ṣe sí i. ẹ̀rù kò ń bà mí nù mí ṣó ẹ kí n má lekun méjì kí n pò fún méjèèjì ni. make up mind ẹ kó mọ nǹkan tó fẹ́. ó dẹ́. Talkstore so fẹ́ tó fẹ́ divorce mi ni am your friend kí tó fẹ́ kí mi. Talkstore fẹ́. no no Tokunbo don't do don't start kí problem ẹ. ṣé o ṣe àmọ̀kún rẹ̀ mi ní ṣínà yọ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ tiẹ̀ náà ni I don't like it. he is not my friend he is your friend. wo na wa ah, he is not even in our class. mo gbé Benz wa ń sìn wọ́n gbé Lexus wa kí ló ń gbé wa Lexus um, Benz. Tokunbo ẹ eh? báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ eh? ọlọ́run tó ń wo ṣínà yọ mi kì í ṣe gbajakaja náà kò dẹ̀ ń ṣọ̀lẹ̀ wo ó ṣe sàpálẹ̀ ni ni o ó lè ṣe sísẹ́ lọ́la mi ò láìkẹ́ i don't like it. ọ̀gá gbogbo yẹn lẹ̀ what i'm saying is this guy cannot go into that place with us kí gbogbo yẹn náà he's going with us he's going with us don't tell me that. Damilola má yẹ kí ọ̀rọ̀ mi dá wàhálà lẹ̀ láàrin wa àti Tokunbo àti àwọn other friends yẹn. Let me have the car. I'll stay in the car. No, we're going in there together. And there's not anybody can do to stop this. We're going in there, Jekalo. It's not going. I don't like it. Let's go. I said let's go. Jekawole. Ah. Let's go, Jekalo. Dami, what is fine boys only now? This guy is not fine now. What is he doing there? Ah, machine come. I understand all these things. Ìdáta dàlágbájá, ṣọ́nà ládàtà mẹ́dù, ìbí mi rè, ìpín mi ṣé báyọ̀ ni. ọ mo drinks ẹ. o drinks kọ́ ló ń ṣe mí jàre. ló wá ṣe no problem. drinks kọ́ ló ń ṣe mí jàre. ó ní òkú gbà. ó dẹ̀ gbà. yà kó fún mọ̀ sí ẹ lè máa wá nǹkan kan máa fi ṣe. Ah, no, no, no, no, no, no, no, má ṣe yẹn náà, má embarrass me. No, dídé dídé má ṣe yẹn náà, stop that. No, no, ṣe kan. But this is a lot of money. Àwọn ẹ̀ ṣáà fi lọ sí ọkọ̀ pàápàá. Okay, then thank you very much. Are you a friend or a foe? Ẹ lè mú drink olè lọ lẹ́nu mi. Ó wọ pé tí ìdùnnú ò bá tó lèèyàn máa rìn. Táyọ̀ bá pọ̀ lápọ̀jù ó lè fẹ́ kú wa. Thank you so much. Ṣé o ti lọ kàmá lọ́ngbà I see you like a friend that I could lean on. I see you like someone I could spend the rest of my life with. Never you let me down. Madam, yo, oh, oh. Madam, yo. Ẹ bá ti oh. jókòó sínú ilé. Ń gbọ́, ogun yóò mi jókòó síta. Ẹ jókòó, ẹ jókòó, ẹ jókòó. Wọ́n ṣàlàyé pé ẹbí àwọn that's true. ah I see. gan ẹ ṣe gan. ṣé wọ́n ti fún ẹ nínú ìmú jíjẹ ńkọ́ bá ọ̀dọ̀ nínú. àfi tá a bá fẹ́ jẹ lékè mu yóò sá o ah. gbogbo nǹkan náà ti fún wa o ẹ ẹ wò dáadé wa mo ní kí n wá dúpẹ́ mi sá ẹ̀rù bà ìgbà tí Damilọ́lá gbé eh, five hundred thousand naira jọ mo ah, lẹ ní kò ń gbé fún mi ah, ah. ẹ̀wọ̀n. dìde ntí ẹ dìde dìde. iṣẹ́ kó àlọ́wọ́ sí mi. Eh, ẹ̀rẹ́ ló la fún yín tó máa ń gbàgbọ́ òkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ tó báyìí. ìkan àti di fámìlì báwọn ọmọ ìṣèjọ wà sínú àwọn yẹn náà. fámìlì náà ẹ wò èmi náà ni máa bá yín sọ̀rọ̀ ẹ slow down díẹ̀ àgbà ti ń dé ṣé wọn pe ara yẹn ló ń sọ fún yàn tó bá gòkè àgbà ọ̀rọ̀ mi yé báyìí sìn ẹ wojú ẹ̀ tán ni pé ẹ ó ṣe bákan ṣubú lọ́jà àá tó bá di nǹkan mi tó bẹ̀yìn ẹ̀yọ́ nǹkan kí n ká ṣe sí ẹ mú sùúrù dẹ̀dẹ̀ o ọ̀rọ̀ mi yé báyìí sìn kẹ máa ṣọ́ra ṣe ìwọ náà kó máa tọ́jú mọ́mì dáadáa. àmọ́ ń tíráì sà. ó gbìyànjú o olóore tí yín náà kú ẹ̀mí dààmú ẹ̀ṣẹ̀mú dúpẹ́ sà. ẹ ti wá rí mi báyìí sìn ṣé ẹ ní wọlé kẹ̀tẹ̀ ṣẹun kẹ́ ṣe. àlọ́dẹ̀ wò ṣé kí n jẹ́wọ́ àti jẹsẹmú àti ẹ̀fọ́ rírò. <laughs> favourite mi náà nìyẹn ah. mo kúndùn ẹ̀fọ́ rírò pẹ̀lú sẹmú mo kúndùn. àti jẹmọ àti ẹ̀fọ́ rírò ní ìtún gbọ́dọ̀ jẹ nǹkan kan mọ́lẹ̀ lẹ́yìn pé kí n délé báyìí kí n wẹ̀ kí n dẹ sùn. kòbórú kòbórú kòbórú ẹ ṣe ẹ bá kí lẹ́gbàá náà all right all right yóò ṣe ìwàásí ìwàásí ọ̀rẹ́ all right okay my dear all right. òkùnkùn ṣú oṣù báyé ayé òkùnkùn la mi gbé òkùnkùn oṣù oṣù báyé. hello Ikeade oníbi tí báwo sí Ikeade just listen to me nǹkan tó ń ṣe fún mi yóò dá o this is not fair now sí Ikeade ìwọ gan mọ̀ wípé nǹkan tí èèyàn bá ń fẹ́ òun lèèyàn máa ń gọ̀ fún ṣé tó pọ̀ pé mo ti fọ́ fún ẹ pátápátá because I care so much about you ló ṣe ń ṣe kan tó ń ṣe fún mi. báwo ni o ṣe rí bẹ́ẹ̀ ṣe Ikare this is not fair this is not fair this is not fair. so lọ́rọ̀ kan ṣá o ò lè make ẹ lónìí but I just want you to know this is not fair bínú kẹ èmi ò bínú o ah, eh, mi ò bínú ẹ gbọ́dọ̀ eh. mi ò bínú. sẹ́yìn máa kẹyà ta la ó dá lẹ́bi ẹ̀ ta ló ní dá lẹ́bi máa ké samareja nínú ayé òkùnkùn tá mi gbé. ọgbọ́n mo gbọ́ lànà tó mi mo tún fẹ́ gbọ́n mi sí ó dáa ká lọ́gbọ́n lórí lóòótọ́ àmọ́ kéèyàn má gbọ́n ju ẹlẹ́dàá rẹ ni lọ ìkẹ́ mo dábọ̀ ọ̀rọ̀ yìí tó fún ẹ o ọ̀kánjú àṣàgbẹ títí ó gbin àgbàdo dẹ́yìn kùlé ọba ìkẹ́ you are greedy. dọ́lápọ̀ kúdé máa wò ó kó lè dá fẹ́ràn àtolówó ẹ̀ náà ni mo fi ṣe é àbí ọmọ bàbá ta níṣẹ́ kó wá sọ. okay o. Oh ní ìsìn tí Ṣínà Àyànmí dẹ̀ ti ka ẹ pé òun fọ̀bẹ̀yìn ìjọ ọ̀rẹ́ òun níṣu kí lẹ́yìn tẹ́ni láti ṣe. mo mọ̀ pọ̀ rẹ̀ gba òjò àtẹ̀rùn mi ẹ́ come off it mo kò tó lápò ó mọ̀ pé mi ò mọ bí ṣe máa gbé ọ̀rọ̀ ìkàlẹ̀ jọ́ nítorí ọlọ́run jọ́ nítorí ọlọ́run ìwọ náà nìkan ni mo sùn tì ìwọ náà ni màá jarun pálọ̀ ó máa tẹ̀lé mi lọ bẹ Ṣínà mi. ìkẹ́ èmi àti ẹ̀kọ́ torí mo kìlọ̀ fún ẹ kó o gbọ́ ẹni tó bá dáràn ló ń tan. má ṣe bá ẹ lójú tẹlẹ mi lọmú kí dámì tẹ̀ ṣe wọ díẹ̀. ìdáta dàlágbájá ṣọ́nà ládàtà mẹ́dù. nù má bẹ̀ mí tí bá ní mi ò gbọ́n kọ́ nù ó wá ń sin òun bẹ̀ mí tí bá ní mi ò gbọ́n kọ́ kí ló fẹ́ ṣe Damilola is my friend tí bá rí nǹkan tó lè pa lórí ẹ kí n sọ fún un náà. ah Ike Ade disappoint mi gan-an o i'm serious ó disappoint why is she so unfaithful ẹni torí ẹ̀tẹ́ ni ọ̀la tó lórí igi ni ibùjókò òun wà ah, i'm so disappointed kí ni problem ẹ̀ nà tó bá yára sí wọn ní àwọn ọkùnrin dé o he start calling us all sort of names wọn ò rí ìtòhún ṣe ń sìn ṣínà àyọ̀mí kò dẹ̀ máa wò kò sórúkọ àlùfàǹṣá tó pe ìkí adé tèmi kínní yìí ò pé mo dẹ̀ kìlọ̀ fún títí mo dẹ̀ kìlọ̀ fún títí o pé ẹni tó ń fi àwo tán ganran jẹ ìkúrú kó má padà wá fi apá àdìjẹ ràlẹ̀ ọbẹ̀ ṣínà àyọ̀ kò ní bínú ni ìjọba wa ṣe lóòpọ̀ rẹ̀ in fact kò lè fẹ́ ìṣẹ́jú rẹ̀ ló ṣe rán mi ìjọ má bínú. Ah, ọlọ́run ìkí adé disappoint mi o tó bá mọ plans ti Dámilọ́lá ní fún ìkí adé <laughs> ẹni lórí ò ní fìlà o ó jẹ́ sọ fún pọ́nmọ̀ kan tó ń ṣe kórìí ẹ̀ pé tó bá ṣe mistake tó ṣe yín àmàyàn àmà wọn máa gbọ́n dànù ni kó tó bọ́ tábà làwọn girls èmi ti máa sign in yeah kó tó mọ́ ní now. in fact kò lè wo ojú ẹ torí kò mọ nǹkan tó máa bá lẹ́nu ẹ ló ṣe rán mi wá pé kí wọ́n bóun bẹ̀bẹ̀ pé Ṣínà Ayọ̀mí jọ please. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ thank you so much just talk to her. báwo ṣó máa tẹ̀lé mi lọ́sẹ̀. ẹ no problem ma. téèyàn bá léegun bàbá ẹni máa jó tí yóò bá jó mọ́ kò sí bàbá ńlá kó bàbá ẹni tó lè mú yàn sí. will you just shut that thing you call mouth kí ló ń gbé inú ẹ̀ tó kú gadi gbogbo ayé lọ who do you think you are. so nǹkan tó ń sọ fún mi báyìí ni wípé kí èmi máa wá sí ilé ẹ mọ́. yes you heard me right leave me alone. Ikeade, why are you doing this? What ti gbàgbé promises Eh? Okay, promises are meant to be broken. Really? You really? Uh, okay. Ikeade, gbogbo àwọn picture that take um, with Bay on the lounge with Bay at the beach. Why fully wẹ̀ kí mo tún fún àwọn parents mi wípé mo mú ìyàwó bọ̀ What do I tell them? And what do I do to all your pictures on my Instagram page? You know what I í see? Delete them. Okay, fine. What about my parents? But ti sọ fún wọn pé mo ti níyàwó, mo mú bọ̀ nílé. Kí ni kí n sọ fún wọn? Sọ fún mo lóyún fẹ́ lómi ọkọ, sọ fún wọn pé àfẹ́ra mọ́. Just tell them something, please. Get off my neck, please. Ikade, you are wicked. You are nasty. But listen to me. Get this to your skull. If I can't have you, no one else will. Uh You heard me right. This life is full of mystery. What a mystery what we are. Strange things everywhere. I'm looking for a true friend. Searching for a true friend. A short and a time of storm. Àbí kí n sọ ọ̀rọ̀ ìfúndàmílọ́lá ni. Ah. tí n bá dẹ̀ sọ fún un ṣé mi ò ní dàbí ọ̀dàlẹ̀ báyìí lójú Dọlápọ̀ ọ̀rẹ́ Kíadé tó fi Ọlọ́run kẹ́ mi lọ́rùn àmọ́ kí ni àrídánilójú pé Kíadé lè yí padà mi ò ní sọ fún Dámilọ́lá àmọ́ màá yanjú ọ̀rọ̀ ìfúnra mi gbogbo ohun tó ń rùn yí àkókò tán nílẹ̀. Dámilọ́lá ò kì í ṣe ẹni tí irú ẹ̀gbin tí kí adé fi lọ ìtọ́sí. ṣínà yẹn ṣínà. ọ ah, sami ó ti wọlé. Ah, kí ló ṣe é tó wá kàn sọrí inú bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. no mo wá òkè kọkàn ṣe. are you sure you are hundred percent fine. yes i am but i'm just hungry ọmọ kótó mi bá ti ń pa mí bẹ́ẹ̀ mi ò kì í wá òkè. sọtọ́lẹ́wì ló ṣe wá ṣe bẹ́ẹ̀ tábàjọ́ ń jẹ ilẹ̀ ẹ ká lọ sí normal regular hangout ẹ ká lọ jẹun bẹ́ẹ̀. ebi ebi ó máa ń ní bóyá máa ń ṣe system. ìwà tó ń wọ ìwé tó máa yára yín náà yín méjèèjì. <laughs> ó yà wọ ni o. Ah, màlá ó máa ah ìgbẹ́ náà la máa lọ. oúnjẹ make sense gan. ọmọ tó bí bá sọ máa ń ṣe mí. ọ̀pẹ tí bí bá ti ń pẹ́ mi mọ̀ pé <laughs> ọ̀kẹ́ bó ṣe máa ń ṣe é nìyẹn o. ah ìwà tó ń jẹ ṣáà láìkó ń jẹ o ìwọ. èyí mo láìkó ń jẹ mo máa ń láìkó ń jẹ oní táwọn tẹ̀lé bá pa mí ni. máa jẹun <laughs> okay please get me my usual ẹ lọ sí ṣọ́ọ̀bù. ọkọ mi wo ara ń fẹ́ sí mi jàre mm, yàtọ̀ síyẹn ọjọ́ òdo ti dé ṣọ́ọ̀bù mi kan. ìmọ̀ ìwọ̀n abẹ́ ìjọba. ìyẹn o túmọ̀ sí wípé òwò dáadáa àwọn ọjà ní ṣọ́ọ̀bù mi ti yòòrò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ra ọjà àwìn náà gba ọjà wọn ò dẹ̀ tí ì máa sanwó mo wá níwò kémi náà kúkú fèmí sí mi nígbà tó bá dẹ̀ san owó mi wọlé kí n kó gbé nǹkan mi jọ kí n náà fi rajà sí ṣọ́ọ̀bù. ìyá ẹ máa rọra ẹ rọra àwọn tẹ́ ń ta yóò lè help yín ẹ mọ̀ kí mò ń sọ fún yín tipẹ́ ṣé láwọn èèyàn bó ṣe wà ẹ̀ wọ́n náìs o nǹkan tí ayé bá sọ ni dà lọ́ fi ń búyàn bọ́dọ̀ la o mo ti ní ẹyẹ máa ta àwìn mọ́ tẹ bá ń tàwìn lẹ́nì tẹ́ta lọ́la tẹ́ta tẹ́ta everything tó bá yá ẹ̀ ní ní anything lórí igbá mọ́ o. ọkọ rẹ ọ̀rọ̀ ẹ yé mi àmọ́ ìwọ náà wò ó ò jẹ́ ká máa fògo fẹ́lẹ́dùmarè pọ́nlọ́ ń ṣeun tó ṣàánú wa ṣé báwa náà ní ìlà rọ́wọ́ mú lọ sẹ́nu àwa náà táwa rọ́wọ́ mú lọ sẹ́nu ní ìsìn sójà pé bí ò pa wá rí ni òmò yí ọdún tá a fi gbègbè ayé ebi tó jẹ́ wípé àti ẹ̀ ànírètí oúnjẹ alẹ́ àjẹsùn débi wípé tá a máa jẹ́ ńgbà tílẹ̀ bá mọ́ wọ́n ní tí nǹkan ò bá ṣe èèyàn rí èèyàn ò ní mọ bó ti ṣe ń rí lára ẹlòmíì táwọn èèyàn bá bá mi nígbà tí ìṣe pé bóyá àwìn aṣọ náà kúkú náà fẹ́ gbà lọ́wọ́ mi ṣé oúnjẹ ṣé ẹ má tán ẹ̀ á nira díẹ̀ fún mi láti má fún àwọn èèyàn láwìn oúnjẹ o àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ kọ́lọ́n bá mi fọ́ táwọn yẹn náà lọ́kàn ni kán rí páànù ni mo ṣe àwọn kán má dá mi padà sí oko lẹ́lẹ̀ kán wá sáwọn owó tó ń jẹ ṣùgbọ́n mo ti gbọ́. òótọ́ lẹ sọ náà ojú ló ń rojú ṣàánú àmọ́ gbogbo nǹkan ìwọ̀ntúnwọ̀nsí ni ẹ̀yin náà wò ó sí tí ó bá ń ṣe Dámilọ́lá tọ́lọ́ fi tà wá lọ́rẹ tó ń fún wa lówó lẹ́ẹ̀kọ̀ọ̀kan báwo la ṣe fẹ́ survive àbí mi tí mo yìí wà ní school tí mò ń struggle láti san school fees mo fẹ́ fún yín lówó tẹ́ fẹ́ fi open shop so sùúrù o lọ́wọ́ tiẹ̀ náà sókè nǹkan kò ní ṣe kò ní ṣẹ̀yìn tèmi náà lágbára náà. trouble mọ mi máa rí yín later ṣẹgbọn mo ń bọ̀ ẹ má wọrí. kí ló ṣe. ẹ má wọrí máa rí yín later mi ń pẹ. ṣe jẹ́jẹ́ o. yẹn náà kọ́ náà bá ń fọ́ tọrọ lókun àyà ẹ́ kọ́ wá sanwó mi bọ̀rọ̀ ọ̀tọ́ kúkú wà ní ọ̀rọ̀ tó sọ àmọ́ ebi ṣe tó dáa o. ìkẹ́ni ìkẹ́ni ọ̀hún sùn ni ìkẹ́ you sleeping ìkẹ́. ìkẹ́ adé. Koba, Adaba, Kori, mi má jẹ rí. Ike. Ike. àkóbá Ike dé. Ike. Mm-hmm. Ike. àdábá tètè máa lọ má yàlé mi. Come on phone! Ike! Somebody help! Ìyá yé gbẹ̀gẹ́ ọmọ ènìyàn á ṣòro àwọn la pé ká fẹ̀yìntì wọ́n sọra wọn di igi ẹ̀gún tí ń gún ni ní gbogbo a. kí wọ́n láti ṣe ojú mi. lóde kí ló ṣe ẹ́ ṣẹlẹ̀ má mi. sọ̀rọ̀ má kó mi lẹ́mìí sókè kí ló dé. má mi bọ́dá mi ni bọ́dá mi ṣìnà ọmọ mi kí ló ṣe é sọ̀rọ̀ ọmọ gbẹmí lẹ́mìí sókè kí ló ṣe kí ló ṣe ọmọ mi. bọ́dà mi wọ́n ní bọ́dà mi pààyàn. ta ni sínú tèmi kankan Tani, náà ló pàǹbò ló ti pàǹbò lẹni tó pàǹbò lòún fúnra rẹ̀ wà. ẹ wo ẹ ṣe jẹ ká lọ àkóbá. ta ló sọ pé máa yọ wọn ní jí ká lọ. àdàbà. orí mi máa jẹ. ọmọ ọgbọ́dọ̀ rí pé mi ìlẹ́ ní kọ̀ọ̀kan. àkóbá. Hmm, àdàbà. tètè máa lọ máyà lé mi. fẹ́ kó ṣàlàyé báwo lọ̀rọ̀ ṣe rìn gan. àtàná tàbúrò ẹ ti sáré wá pè mí pé wọ́n ní ẹ̀yìn ò ó wo gbìyànjú èmi àtàbúrò ẹ jẹ́ kárí ẹ àfìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ rí Dámilọ́lá bá sọ̀rọ̀ wọ́n tún fún mi láàyè lẹ́yìn ṣàlàyé fún ọkọ mi kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló pa àwọn àtìkí adé pọ̀ bá mi tí gbogbo ayé ò bá gbà mí gbọ́ ẹ̀yin tẹ́ tẹ̀jẹ̀ mi lórí ṣé iná ò tún bá mi gbọ́ mi mami mi kọ́ ni mo pa ike adé èmi kọ́ ni mo pa ike adé àkóbá lélẹ́yìn. àkóbá àkómú òun ló ẹ̀ bọ̀ a kì í méjì lókun ká má mi sórí ẹ o àmọ́ ah, ah, kí bó ni wọ́n ṣe bó ni wọ́n ṣe sọ bó ni wọ́n ṣe tòótọ́ fi wéwí ọ̀rọ̀ ikú ẹ̀mọ́ ẹlẹ́sẹ̀ má parọ́ fún mi ṣàlàyé fún mi. mami mi kọ́ ni mo pa èké àdíṣẹ́ tún gbà mí gbọ́ ni àtijọ́ tẹ́ ti bí mi ṣe gbọ́ pé mo pa ikú rí àbí mo ṣe ń èmi kọ́ ni mo pa èké àdí kí ni mo fẹ́ pa fún. ẹ wò mọ́ mi ẹ wò kí n má parọ́ fún yín sínú ìwé lè pa fi adé sínú ìjẹ́ pé kò lè kò lè pa adìẹ lásán bẹ́ẹ̀ ni ta sí kó fẹ́ pa èèyàn. ọ̀rọ̀ ikán ò jẹ́ pé ó jọ gàdé kó jọ gàdé ni àmọ́ ó fẹ́ fẹsẹ̀ méjì jọra wọn náà ni má ṣe mi gbọ́ mi níwọ̀n ló pa kí adé o mi níwọ̀n ló pa but ọ̀rọ̀ kí adé nǹkan tí mo kàn lè sọ ni wípé kọ́ ló kàn bá wá ṣe kí ni kó bá tọ̀ mọ́lẹ̀ sí. Dámilọ́lá ní sọ̀rọ̀ náà èmi ni wọ́n ń pa òwe ó ṣe gátẹ́ kó ṣe gátẹ́ fún. no no ma ma miss court Me, mi ì ní wò so ìwọ lè sọ lẹ́nu ẹ pé mi pa ẹ̀kẹ́ adé. ṣebí girlfriend mi ni mi ì ní wò ló mo kàn àbí mọ́ mi àpèjúwe lásán mo kàn ń ṣe. Dámilọ́lá wọ ìsinú ìpè mi lè pa ẹ̀kẹ́ adé. Mami mi kọ́ ni mo pa ẹ̀kẹ́ adé I can't I can't, do so ọjọ́ mi kọ́ ni mo pa ẹ̀kẹ́. ṣòro gbogbo ayé gba ẹ̀gbọ́n tó mọ̀ ọ́ tí mo bí wọ́n ní orí yíyí ní mọ̀kọ́ tá a ṣe lọ́pọ̀. ta ló sọ wípé ìyá tó ń jẹ mí ò tó tó lọ tún fẹ́ fi ìyà kún ìyá ayé mi nígbà tí mo rò para ti ń dẹ̀ mí tí mo rò pé mo ti ń lé sí mi mi ti dárò padà. ọmọ yẹn ẹ̀fọ́ kọ́ yín balẹ̀ ẹ mọ̀ pé ẹ mọ̀ pé mi ò mi ò mi ò fẹ́ gbà kí kí yà jẹ ẹ̀yin àbí àbí àbí àbí sínú ayọ̀ mi ẹ wò màá bá dájú sọ̀rọ̀ mo dẹ̀ mí sọ pé dájú àti àgbègbè bẹ́ẹ̀ fún wọn láti rí i pé sínú ayọ̀ mi ó bọ́ tánu wà látòkò rẹ̀ sí i ṣe ti bọ́ ẹ ẹ fọkàn balẹ̀ má sapá mi ẹ má sapá mi wà sínú ayọ̀ mi wà jáde wà jáde fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ wà jáde ẹ ti bọ́ ẹ fọkàn yín balẹ̀ màá bá dájú sọ̀rọ̀. ọ̀daràn ọ̀hún ẹ wo bí táyé bá yọ sí Ìṣẹ̀dá gbogbo bí ọmọ bá mi kú ẹyọ. Mọ́mi ẹ má kí n máa yàn fáyìn. No, I'm okay. Ẹ má kí n máa yàn fáyìn ẹ má kí mọ. iná mi ò wá òkè. ẹ má kí mọ ìgbà wọlé má wá òkè ẹ má kí mọ. mi ìmọ̀ ẹni tí mo fẹ́ pé báyìí mi ìmọ̀ ẹni tí mo fẹ́ lọ sábà báyìí. kò sí nǹkan tó máa ṣe mí báyìí wọ́n fọkàn balẹ̀ ó máa jáde I can assure you that he will be happy. wọ́n ti bá fọkàn balẹ̀ kò sí náà yọ mi ìwọ náà máa máa ó ẹ má wọlé mọ̀ mi ẹ má wọlé ẹ má wá òkè. ó dà mo ti wá mo ti wá. ẹ jẹ́ máa lọ mo tún máa mú padà sí inú sẹ. jẹ́ àmọ́ àgbà ẹ̀ máa wọrí ah. wọ́n máa ti kẹ́ ẹ̀ wọ́n ní ṣe anything fún un àbí ṣé wọ́n máa ti tẹ̀lé àbàtì tí wàá mi báyìí wọ́n ní ṣe anything fún ẹ̀ máa wọrí. mo máa pẹ́ ooo mo máa dárò ooo. ọ́fíìsà lóòótọ́ ni mo fẹ́ràn ìkàdé láti inú ọkàn mi wá àti pikini ó náà fẹ́ràn mi dáadáa mo wá wà lórí ní ọjọ́ kan bí mo ṣe sìn bọ́ síta mo rí tọmọkùnrin kan kọjá ìkí adé bẹ̀rẹ̀ sí ní gbọ̀n gbọ̀n gidi obìnrin náà pé kí ló ṣe é ó ní kí n má wọrí after that ó wá pè mí pé kí n má wo wa mọ́ but I didn't stop torí mi mọ̀ wípé kò jẹ́ ń gbádùn lóbìnrin máa ń gbà fún but at the point I felt I shouldn't call her again torí mọ̀ wípé tó bá jẹ́ wípé ìfẹ́ òdodo ni mo ní sí lóòótọ́ bí mo ṣe ní she will call me one day officer àti mo kúkú ti kú this is not. This is this is unfair. Um, Mr. Aki, ẹ pẹ̀lẹ́, Ọlọ́run á tún yín ni, Ọlọ́run á dẹ̀ foríjì olólùfẹ́ yín tó kù because kò easy láti lose loved ones. Ẹ pẹ̀lẹ́, a tún lè kàn sí wọn lórí ìwádìí wa nípa ikú arábìnrin Kíadé. Ọwọ́ ọ́fíìsà, anytime anytime tí bá need help me i will be available ìkádùn òbúdọ̀ So, definitely please let it not be like every other case. definitely please. Shall we more understand you nǹkan tí mo kàn fẹ́ kẹ́ understand ni pé olóòótọ́ ò ní kú sípò kan ó dẹ̀ di dandan káwa ọlọ́pàá ká ṣèwádìí wa fínífíní ká láti mọ ẹni tó pa arábìnrin Ìkẹ́adé i'm very sorry for you ma get in touch Ọ̀ṣùbàyè ayé òkùnkùn la mi gbé. Do you even know what a murder case is? ṣé ó mọ gravity nǹkan tó wà ní ìṣá? tó dẹ̀ mọ̀ pé bàbá ẹ ní political career ẹ o kò fẹ́ bá gbogbo ẹ̀jẹ̀ just like that àbí kò possible. dáàdi ètò òwò yìí ó sì máa jẹ gọ́vnà ó dẹ̀ máa di president èmi náà dẹ̀ sì máa jẹ first lady so kò yá jẹ́ kórìí ẹ pé kò mọ̀ nǹkan tó ń ṣe. o ti ráyè bá sọ̀rọ̀ o ráyè bá sọ̀rọ̀ o mọ̀ pé domino effect lọ̀rọ̀ yìí ni à ń wíru fún ẹ̀ ò ń wíru àbúrò tá à ni à ń gbọ̀rọ̀ mo di ẹ lọ́wọ́ kú olóhùn jẹ́ kó lọ yẹ àtàn jẹ́ do you know what we are talking about here ńgbà ba lo lọ associate ara ẹ mọ́ ọmọ yìí o mọ̀ pé wàhálà ni ó máa boomerang tó yẹ kó máa lọ tánìtì méje mi tó o bá care nípa career àti ẹ or future ẹ i worry about mine nítorí kí n tó fẹ́ ya alárédè ni mo ti bá wọn sọ̀rọ̀ ọ̀lùmọ́lẹ̀ political kìnìún yìí tí mo ti bá wọn kiri i have my future career middle age sacrifice for anybody not even you. but daddy that's not right. kò right báwo àbí kò gbẹrù ẹ sọhùn in a couple of days you are leaving this country. wàá gbọ́n sára bí ká lọ wàá wúlò wàá dẹ̀ wà bẹ̀ ọ̀fìsì máa pè é lókè lókè mẹ́rin bọ́ọ̀bù ẹ̀ sọ bá sọ̀rọ̀. ó gbọ́ yìí. ẹ kó bá sọ̀rọ̀ láì sin. ó gbọ́. ẹ wò dáàdi mọ́mí èmi ò lọ sí South Africa kankan Shina Yomi is my friend and I will stand by him. you shut up. kọ́sídàdì ẹ̀sán lówó owó ló máa ṣe. ọmọ yóò mọ ògùn ń pè lẹ́kọ̀ọ́. Ah, ah. ó kí wọ́n sá olóhùn mẹ́tọ̀. ṣèbí kò ti náwó tiẹ̀ ni oye gbogbo ìtànbàsàn. ọ́fíìsà kéde máa wo mo kìlọ̀ fún ìkí ọ̀rẹ́ mi títí àfìgbà tí fẹ̀yìntì ọlọ́ọ̀rẹ́ mi fẹ̀yìntì kú ikú má ṣe dá o. ẹ eh, it's alright eh, ǹjẹ́ ó léèyàn kan àbí méjì tí o lérò pé ìkí adé bá ní gbólóhùn àsọ àbí misunderstanding tó lè lọ́wọ́ nínú ikú ìkí adé. ìkí adé ò ń jà jẹ́jẹ́ ló máa ń lọ kó ń fa wàhálà àmọ́ ṣínà ayọ̀míkà pẹ̀lú ẹlòmíì tó ń fẹ́ ayé ẹja ẹ̀rù bà ó dẹ̀ bẹ̀ mí pé kí n lọ bóun bẹ́ torí kò mọbi tọ́rọ̀ yẹn máa já sí mo dẹ̀ lọ mo bẹ̀ lóòótọ́ ó dẹ̀ náà òun ti gbọ́ àmọ́ bọ́rọ̀ ìṣe wá já síkú ni òye mi o. ó ti tó má sọkàn ẹkún tó ń sun lè dá ọ̀rẹ́ ẹ̀ padà um ìwọ ni kó gbìyànjú kó ràn wá lọ́wọ́ kọ́rọ̀ ẹ̀ má bàa kú gbé torí ọwọ́ òfin láti ba ẹni tó lọ́wọ́ nínú ikú Ìkẹ́adé. gbogbo ìwádìí tẹ bá nílò látọwọ́ mi gbogbo ẹni máa sọ fún yín láti jẹ́ kí kèsì wa successful gbogbo ẹni máa sọ fún yín Ọlọ́run adé fún yín ṣe thank you ma tàbá tún nídìí àmàkànṣe yín ok dancer. cool so tó bá yẹ jẹ́ àmàkànṣe ṣùgbọ́n tó sẹ́kọ̀ọ́ ṣínà yàn mí báwo dé wá ní báyìí. bákan náà ni o ó dẹ̀ ṣe owó tó fún àríkẹ́ the last time o ti forget lọ́yà ah, mi ò mọ ibi tọ́rọ̀ náà fẹ́ já sí báyìí ó ti sú mi tired. má ò rí ìbéèrè ìlànà náà máa já sí. ṣínà yàn mo kàn ní kí wọ́n sọ fún ẹ ni um, dáàdì ti kàn nípa fún mi pé kí wọ́n máa lọ sí South Africa. South Africa láti lọ ṣe kí ni. wọ́n kàn ní kí n máa lọ náà ni ó dẹ̀ mọ̀rọ̀ dáàdì pé tó bá ní pé kéèyàn ṣe nǹkan téèyàn bá ṣe wàhálà tó máa ń tẹ̀yìn jáde kò ń kò ń fara just have to go. ìwọ ìyá máa fi mi ṣe ìgbé. tètè mi ò pa mi báyìí. tètè mi ò sì wá bá mi báyìí. Dámilọ́lá látìgbà tí mo ti pàdé ẹ̀ ni mo ti rí ẹ gẹ́gẹ́ bí áńgẹ́lì ò ń gbọ́ jíjẹ lórí mi àti àwọn ẹbí mi ò ràn mí lọ́wọ́ ó ràn ìyá mi lọ́wọ́ àti àbúrò mi dámilọ́lá tó bá fi mílẹ̀ ní àsìkò yìí ayé mi ti bàjẹ́ nìyẹn èṣù ti fa ìwé ayọ̀ mi ya nìyẹn. Mm, mm ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé lọ yọ mí èṣù onífàwọ̀ ayọ̀ ẹ̀yà ó má ṣe o àdúrà tó kọ́ máa bá náà ni wípé kó rí ẹlẹ́dàá kókó ọyọ́nù tó bọ́ sí i. ó má ṣe o. Dami, kí n tó pàdé ẹ, ayé mi wà nínú òkùnkùn biribiri. Ó wá sínú ayé mi wá tan ìmọ́lẹ̀ sí i. Dámilọ́lá inú òkùnkùn tó ti bá mi níjọ́ náà lọ́run tó fẹ́ já mi sí yìí lọ́nà tó bá fi mí lẹ̀ ayé mi ti bàjẹ́ nìyẹn. igi tá a sì fẹ̀yìntì tó gbà ń dúró bóòlù kò lè pa mí. Mm. lè pọ̀ fún mi kí ni mo ṣe tó wá fi jù mí sínú àgbá mi àdánwò báyìí. Èṣù ti fa ẹ̀mí àìrí yá. Ṣìdáyọ̀mí. Èṣù ti fa ẹ̀mí àyọ̀mí yá. Lọ má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Má sọ̀rọ̀ báyìí. Ṣìdáyọ̀mí. Mi ò rí ẹni rí ọ̀rẹ́ lásán. Mo rí ẹni rí ọmọ ìyá mi ni. Àmọ́ wọ́n ní ìpín ò lábúlà torí bá ti pín kò gbẹ́bọ̀ kò bí kí n fi ẹ́ sílẹ̀ kò bí kí n fi ẹ́ sílẹ̀ ní ọjà gàtò wà yìí kí n ṣe abúlé kò sí nǹkan tí mo fẹ́ ṣe wọ́n báwo ni báyìí ṣe fẹ́ kú báwo la rí kẹ́ ṣe fẹ́ survive báwo ni mo ṣe fẹ́ jáde nínú wa láti mọ̀ wá mo dẹ̀ lè ṣòfà mi ayọ̀ mi yá dáadáa you're going to South Africa. àkóbá nígbà wo pé ọlọ́run àkọ́ nílé tó wà yìí ọlọ́run àkọ́ ẹyọ <sighs> tètè máa lọ má yà lé mi. ilé ayé gbẹ̀gẹ́ ọmọ ènìyàn á ṣòro àwọn la pé ká fẹ̀yìntì. nígbà wo àsìkò wo ni wọ́n lè fẹ́ tán láì lẹ́bí láì lára láì lẹ́yìn kankan ìwọ ọlọ́run ó dẹ̀ rí pé mi lẹ́yìn kankan kàkí bí àgbọn mi dẹ̀rọ̀ ó tún ń le sí i nínú ipò tí mo wà ó tún jẹ́ kí wàhálà kún wàhálà fún mi. Mami. Mami ó ti tó o. Gbogbo tẹ́ ṣe ń ronú yìí kò change anything. Ha. Mami ẹ jọ̀ọ́, ẹ rò ti lera yín. Ẹ má ronú mọ́. Ẹ kí n má ronú mọ́, kí n ro tìlera mi. Àyìnkẹ́ ta ló rí pẹ̀lú mi? Ọmọ mi, wọ́n ní Ṣínà Ayọ̀ mi pààyàn. Ṣínà Ayọ̀ mi. Ó rú mi lójú ayé kí o mọ̀ pé mi ì tán yín bẹ́ẹ̀ ó mọ̀ pé wọ́n mi ò jẹ́ ṣerú ẹ̀sùn tí wọ́n fi kàn yẹn kí ló fẹ́ ló dé báwọn. bó tiẹ̀ jẹ́ wípé ààlà tá a sì ṣàgbé. mo mọ ọmọ tí mo ní. àmọ́ ṣé wàá yẹ kọ́lọ́run máa wò mí níràn kọ́ràn mi máa rí báyìí mọ̀ pé mi ì mo sára ta ni mo fẹ́ pé. ìwọ náà. wà á ti bí bí aláṣọ. mo mọ̀ pé kì í ṣe mi. Amo káyé má bàa gùn ẹ́ nínú ayé mi. ìpín mi re ìpín mi re. orí bí mo ti ṣe rí o ṣe ni kó o dìde nínú ọlọ́lẹ̀ kó lọ yí ọmọ mi jáde. ṣèyí máa kẹyà ta la ó ọmọ mi ò gbọ́dọ̀ kú o ṣínà ayọ̀ mi ò gbọ́dọ̀ jẹ́ orí aláìṣẹ̀ èyí tó yéye nímògùn kó lọ yọ ọmọ mi jáde káyé má bàa gàn mí inú ayé ẹ o. ṣeré ó dá mi lójú pé ẹ̀gbọ́n mi ṣínà ayọ̀ mi kò lè ṣe nǹkan tán ni pé wọ́n ṣe ẹ̀gbọ́n mi ò lè pààyàn ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà fọlọ́run nítorí ọlọ́run ló ń dúró ti aláìlẹ́nìkan mi ò láìpẹ́ ṣe ń sun ẹkún inú mi ò dùn sí ẹ ń bá ọkàn tèmi náà jẹ́ ní ìgbà mi. oṣù báyé ayé òkùnkùn la mi gbé òkùnkùn oṣù oṣù báyé. This life is full of mystery. mystery what we are. Strange things everywhere. I'm looking for a true friend. Searching for a true friend. A short and a time of storm. iná banjo, bojo banro, bafe femfe, ń banja, bá fẹ́ fẹ́ ń fẹ́ say my faith I understood the rules of life unknown to me the thought of money so deep deeper than the deepest sea I wanna know are you a friend or a foe. Ṣé yẹ máa kẹ́yà tààlà ó dá lẹ́bi yẹn ta ló ní dálẹ́bi máa ké samaria nínú ayé òkùnkùn tàmí gbé ayé òkùnkùn yìí ta ló ya nzàyà máa kí ọlọ́run nìkan ló òkùnkùn ṣú oṣù báyé ayé òkùnkùn la mi gbé òkùnkùn oṣù oṣù báyé ayé òkùnkùn la mi gbé gbà tí bíra bí elégbè bẹ́ẹ̀ náà la bíra bí eléwé gbà tí bíra bí aláṣọ bẹ́ẹ̀ náà la bí la eléwé ìdá tá a la lágbájá ṣóun náà la data medu. a mẹ́dú ìpín mi re ìpín mi re ni ìyá máa

how do I feel like um I I feel like it's been long I left this place, eh? Ah, it's been four years since you left. Now remember. Oh, that's true. You no longer wouldn't allow me to see you guys in a while. Natasha, how are you? I'm fine, dear. How's Nigeria? Oh, Nigeria is cool as you can see. We're pushing it, and I can see you're taking good care of my friend, eh? If I don't, I, if I don't, who will? Oh, no one. Trust me. How is um Chris? How is he doing? He's he still residing in Santin? Yeah, sure. I see him every now and then. I've really missed you guys. Eh? Yeah, you know, you I can't just wait for us to, to party hard. And now I'm here. I'm here to stay. I'm staying for good, okay? Awesome. awesome. Yeah, that's good. ilé ayé gbẹ̀gẹ́ ọmọ ènìyàn á ṣòro. àwọn la pé ká fẹ̀yìntì wọ́n sọra wọn di igi ẹ̀gún tí ń gúnni ní gbogbo ara àpé kí wọ́n fẹ́ wà lójú ni àmọ́ afẹ́fẹ́ ibi ni wọ́n ń fẹ́ sí wa igi ta sí fẹ̀yìntì tí ó gbanidúró bóòlù ni kò lè pani. mm mm-hmm. Are you a friend or a foe? Hello, Luisa. Luisa again? Yeah, I'm just doing my early morning run around to keep the body fit and sexy, you know, so that all you beautiful ladies can love and appreciate us, eh? And with them. Okay, dear. I'll talk to you when I get them, okay? <sighs> It's not that Facebook girl. That's you. Ah, I smell something. Mm, what can you smell? You don't start. <laughs> Yeah, okay, let's go one more lap. Eh? One more what? I'm so tired. I just want to go home, take a shower, and sleep. I beg to go house. Yeah, and talk to Louisa. I feel like someone I could spend the rest of my life with. Never you let me down. Madame, oh, oh, oh. Madame. Hello, baby. Hi, Angel. Look at you. Oh, guess what I'm doing, baby? Can you see I'm in the kitchen? I'm microwaving for myself and Derek. Can you see that? Oh, okay, okay. I can see metrics. You can see that again and again, you know. Um, <laughs> what's up before this comes? You know, I told you that I'll, I'll think about it. Don't worry. Anything, I'll tweet for you. <laughs> okay, I hope to hear from you soon. Yeah, you'll hear from me very soon. Trust me. about me. I love you, baby. I love you too. Kiss, kiss. Oṣù báyé guy ordinary chicken now you take forever so Ish, i'm so sorry eh? you know i've been on the phone with louisa Whoa. you and this louisa girl so much love in the air you can start again and again you know and Ish, i love this girl so much i love her so much mm. she even wants me to visit her in ghana you think it's a good idea for me to go and see her there i think it's a wonderful idea you should go i mean she's a hot girl which guy wouldn't want to be with a chick like that ah, i would have actually loved to go but you know my dad eh if you find that I'm not in South Africa, it's, it's gonna be a big problem, you know. Baba, you the fuck up, oh. Ah, you're a grown man now. You don't need to run everything by your dad. You can just go there for a week, you know, meet this chick, get to know her. Okay, I think I'll go. You should. Go back. Are you okay? <laughs> but you're crying. I'm not crying. mo oh, okay. Mommy go. Mommy, mommy, mọ́mí okay. she's fine. o oh, sure. ọ̀sẹ̀ kejì lélẹ̀ tí mọ́mí ti yọjú sí mi and normally wọn lè dúró ọ̀sẹ̀ kan at least wọn you're just a mi Àríkẹ́ kí ló ń sọ̀rọ̀ mọ́ mi kọ́? Ẹ ṣé òkè. Àríkẹ́ talk to me. Ṣowó tí Dámilọ́lá fún yín fún oúnjẹ ti tán ni. Kí ló ṣẹlẹ̀? Bọ́dá mi, ọ̀rọ̀ tá a rò pé ó máa gbé tuntun nìkan ó mà ti gbódìdí ẹni. kí ni túmọ̀ òwe tó ń pa? ètùtù odindi what are you saying mami ńkọ́. kódà mi. òkùnkùn oṣù oh oṣù báyìí. this life is full of mystery. what mystery what we are. Strengthen. Leave me alone. Tami gbe, aye òkùnkùn yìí, ta ló ní dalẹ̀? I'm fine, ẹ fi mi lẹ, fi mi just leave me, leave me sílẹ̀ ìyá <laughs> ní sùúrù lórí mọ́mí ti kú àtìgbà tó ti wá mí báyìí ni mọ́mí ò sí ń tẹ́kẹ́ ara wọn wọn kì í jẹun wọ́n máa ń ronú all the time. <laughs> mo ti fi tèmi kó bá mọ́mí báyìí. okay <laughs> Arika stop crying I promise not to cry again. Akoba. Adaba. No. I'm going to court on Monday. I need you. Pray for me. Adaba. No! wọ́n sọ wọ́n di ibi ẹ̀gún. yà ẹ̀ ló mọ́ mi. mo wà ókè ẹ̀yin náà ń kọ́. báwo dẹ̀ ni ọ̀rọ̀ ṣínà ayọ̀ mi. wọ́n mà ti dájọ́ ẹ̀. wọ́n ti ṣe kí ni. àmì wọ́n mi ṣínà mi máa ṣe mí o that poor woman eh? condition ló fẹ́ wà báyìí. no no. No, no, no, no, no, no. No, no. Bàtí bí bí bẹ́ẹ̀ náà láfi ra mi léwu. Bàtí bí bí aláṣọ called What did mommy say? What happened? Ìyàwó jìnnà rere sí mi bẹ́ẹ̀ ni o adéòtí ló wá sọ́dọ̀ mi tó wá fi nǹkan kan tó mi létí ṣe mọ̀ wípé tíná bá ń jó lóko mọ̀jàlá délé ṣòfófó nǹkan tó jẹ́ kẹ́ ẹ rí wa ń bí nìyẹn adéòtí ó yà sọ̀rọ̀. your excellency mo gbọ́ awuyewuye pé kújọ́ rẹ̀ fẹ́ jáde fún gómìnà ìlú yìí ni mo fi lọ tó honourable létí pé kí omi tó tẹ̀yìn wọ ìgbélẹ́nu káwá rí yín. ẹ ṣeun ẹ ṣeun èmi ti gbọ́ ọ. Ah! ẹ ti gbọ́. <laughs> ajá àbálẹ̀ náà fi ṣe fún mi mo ti gbọ́. really. yeah mo ti gbọ́ ìdíyẹ ni ṣé mo pé wọ́n ní etí ọba ń lé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn mi bíi tìyìn náà wọ́n ti fi tó mi létí àjọ ń ṣe oríire hmm. a ti fi ohun ránṣẹ́ sí pé kó ti ọwọ́ ọmọ ẹ̀ báṣọ àmọ́ tó bá kọ̀ tí ò gbọ́ tí ò dẹ̀ gbà á àwa rán létí bí ọkùnrin ṣe kú mọ́ ìyàwó ẹ̀ lórí láńdó ìbò. ẹ ah, ah. lóòótọ́. tá a bá fi ṣòkú òru. ṣé pé ó commit atrocity tó tó yẹn. àwa àwa sọ fún wípé èèyàn ogún ọdún wá jáde wá jó lọ́wọ́. Hmm. bẹ́ẹ̀ ni kò tiẹ̀ lè jẹ́ kò lè jẹ́ gómìnà níbi tí irú yín wà ìkójọ rẹ̀ àwa jẹ́ gómìnà ìlú yìí ah, ìgbà tẹ́ jẹ́ sẹ́nitọ̀ gan-an àmọ́ bá ṣe ń gbádùn. tí ẹ ṣe ru ẹ ó yà mí lẹ́nu. àtàrí àjànàkú ni irú ẹ̀ ló máa bá mi hmm. máa bá mi dun ipò gómìnà nílẹ̀ yìí. à kò sí nǹkan tó jọ tábàbà tiwọn. kò tiẹ̀ tó bẹ́ẹ̀. ọ̀rọ̀ ìtàn ni òun àpò ní í ṣe ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni òun àfòníṣe. bó bá dọ̀la ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni òun àfòníṣe. rere ló ah, pé òun. This food is so delicious. I really enjoyed it. Okay. One of the most popular food in Ghana itself. Olivisa. Yeah. Which one we really last year, Like I'm so excited. You know, the phone call, the video chat. But now we're here together. It's it's now it has now become a reality, you know? And I'm so happy. Lisa. Yes, Lisa. Yes, sir. You're so beautiful. Oh, bless you. I mean, you're nothing but an epitome of beauty. Thank you, darling. Ṣé máa parọ́ fún un? Báwo ni o bá to dùn tó? Tó bá jẹ́ pé ìwọ̀n ìkìlẹ̀ wà tó wà wà níwájú mi yìí, ni Ọlọ́run kọ́ wọn pé kí n fẹ́ láti ọ̀run wá. Àbí báwo ló ṣe fi o? Um, èmi náà wish pé kò jẹ́ adé orí mi, kò jẹ́ ọkọ mi. But I am scared. ẹ̀rù ń bà mí mi fẹ́ end up bó ṣe pa ice cream fún mi kí á dé. from your friend. Tanya, who are you? Anyway, if you care to know, I am Detective Tinola Duniris. I've been in trailer for so many weeks now. Thank God you are here. So why did you kill Kiade? mi ò mọ́mọ́. ó ṣàdé ti ṣe nǹkan tó fẹ́ ṣe tó ń ṣe please get up. dìde lórí mi náà. a máa dìde kí ló dé. ah man that was awesome. jẹ́ máa lọ. Ah, ah, kí ló dé ṣé kí n já síta bíi wèrè ni mo ṣáà máa zip up máa bọ́tìn aṣọ. Anyway, you know what, baby? I have satisfied my goodbye urge. Please get out. Good day. Okay, okay, okay, okay. Fine, fine. I'll leave. But before I go, I'm gonna give you some words of fact. You know, baby, I'll always be in your head. Ah. Look at me, look at me, yeah, look at me because no guy can give it to you the way I do. Get out! I'll go. Still love you, baby. Yee! I still love you. Like... war. You! Wọ́n dẹ̀ sọ fún mi o. Wọ́n jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan gidi tó lè ti ara ẹ̀ jáde. Tell me, let me explain myself. Ṣorí ọ̀rọ̀ èmi àti ẹ̀, ó ti di àtà you ojú. Ah, tá a gbọ́dọ̀ fi ojú kanra you Ìwọ, ah, it's over between us. Just leave me alone. kíákíá dé. okay, ok you know what um, ṣe ìwọ ni mo ló wà bẹ́ẹ̀. èmi nìkan ni mo wà bẹ́ẹ̀. get a grip of yourself. jẹ́ kí Papa, bẹ́ẹ̀ sọ̀rọ̀ I'll call you back. Ikeade Ikeade ò dẹ̀ dìde jọ mi ò mọ̀ mọ́ Ikeade Ikeade mò ń ṣeré ni Ikeade wo mi ò mí ni tí mo kàn ń ṣàkárá ni. Ìkẹ́dé ò dẹjọ́ dìde Ìkẹ́dé dìde jọ mi ò mọ́mọ́ dìde Ìkẹ́dé. kí n ṣẹjọ́ èmi náà ṣórí gbogbo plans tìyàn ọlá mi ò ń kọ́kàn bẹ́ẹ̀. I, I can see you have a good heart. Ọ̀dẹ̀ ni kò lọ́ọ́ àbí nìyẹn. Kí o ṣe jọ nítorí ọ̀nà padà lọ sílé. Ó lọ kí ẹ̀rù ìwọ tó wà ní. Hmm, Kọ́lọ̀ dúdú má lọ kú sí ipò ìkà. Please. bá ti bí bí eléwé bẹ́ẹ̀ náà wà bíra bí eléwé bá ti bíra bí aláṣọ. To cry, that's the only thing you can do for now. la bí la bí eléwé. Ìdá tá a dá lágbájá, ṣóun náà la dá tá mẹ́dùn. ìpín mi re ìpín mi re ni ìyá máa. ọlá ti wà ọlọ́run jẹ́ ká dáhùn wọ́n pè mí sí ni o. ta ló pè ẹ́. ọlọ́run má jẹ́ ká yẹ wá balẹ̀ wo wọ́n ló ti arrest eh, eh, Dámilọ́lá o wọ́n ti arrest ẹ̀ ṣe fẹ́rẹ̀ mi wọ́n arrest ẹ̀ wọ́n ní wọ́n wá mi wá padà sẹ́kọ̀ọ́ wọ́n ti torture ẹ̀ ó dẹ̀ ti confess so there is a big problem right now. Ah! ó sọ pé kí ni mo sọ pé wọ́n lọ gún ọmọ ní ní Ghana èmi ò mọ bá ọmọ ṣe fẹ́ mọ̀ wo ah! jọ ṣàánú mi ah! ṣàánú mi wo yáyáyá ṣàánú mi kí la máa ṣe kí la máa máa ṣe má jẹ kó ọmọ ìbá jẹ kó ọmọ ọmọ wa lọ́wọ́. Akimi, why? I don't know where your phone is. No, that's the good commissioner. I want to touch you. I want to touch you. Where's my phone? I don't know where your phone is. I don't know where your phone is. Please, let's do something. Kí ló dé? Kí ló tún Your chest. What is the problem? Um, eh, kí ló ṣe? Your heart. Somebody help me! Help me! Help me! Help me! sir nígbà tí incident yẹn ṣẹlẹ̀ mo wà fortunate láti lọ sílé àwọn èkè adé nígbà tí mo délé wọn mo wà fortunate láti wọnú yàrá ẹ̀ mo wá rí fóònù ẹ̀ lẹ́ẹ̀lẹ́ ìbọn fóònù yẹn ti kú sir mo charge fortunately for me sir mo try láti go through gbogbo àwọn messages and calls tó wọlé mo wá discover pé Dámilọ́lá ni last person to send message sí Ìkíadé sọ fún wípé kó bóun ra àwọn kankan wá nígbà tí Ìkíadé máa kú sáà gbogbo kinní yẹn tó ní kó bóun ra yẹn gbogbo ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ láti mọ̀ wípé Dámilọ́lá ló pa Ìkíadé sáà nǹkan tí wọ́n tún wá ṣe tó tún fi burst brain bọ̀bọ́ ẹ̀ ní láti mú fóònù Ìkíadé láti fi tẹ́ẹ̀tì ọ̀rẹ́ ẹ̀ Ṣínà Ayọ̀mí wípé kó wá bóun lé ṣé pé kírímínà ni bọ̀bọ́ yẹn sáà ìyẹn ò tó wá ṣe kinní o n táwọn parent wá ṣe ló wá ló burst brain ẹ̀ gbẹ́yìn. it is so sad ikú màmá bọ̀bọ̀ yẹn ó dùn mí gan it actually got to me like ó dùn mí. sori in my health service bí mo ṣe ní mo strong tó ikú màmá bọ̀bọ̀ yìí ó get me ó obvious wípé ṣínà tó wà ní custody wa ìrònú ẹ̀ ló pàyà yìí. Ah! oh my god. But ah, are we not missing something? Like, what <coughs> dà pé missing kankan because àjẹkí lànà ọmọkúlé ni ta ló ṣàìmọ̀ pé àjẹ́ àná ló pọ̀ ọmọ jẹ ó ṣe jẹ́ pé àsìkò yìí gangan ni Dámilọ́lá ò ní sí ni. yes. ibo ló lọ. Ah, ah, àwọn parent ẹ South Africa. Kilo ló South Africa. exactly my suspicion exactly my suspicion ó ti jẹ́ pé àsìkò yìí gangan làwọn parent máa gbé lọ sí South Africa Is a student ó yìí wà ní school so kí lọ gbé lọ ṣe ní South Africa tó ẹ pọ tó yìí school níbí báyìí. Eh, can you imagine Our politicians yìí wọ́n mọ̀ bó ṣe máa cover tracks wọn. you can see. we must get to the root of this matter. we must. Ah! why. because olóòótọ́ kan ò ní kú sí ipò ìka. Masai fún yẹn lọ yọjú sọgà so we just talk all right, later. all right all ah why why ma oh oh <coughs> the shortest and finest among us. yes ma. Mm -hmm. anyway the reason tí mo ṣe pè ọ́ yes ma you must go to somewhere tomorrow as early as possible. okay ma and we'll go out dé the mi mi gbọ́dọ̀ máa fi fóònù lé ẹ kiri o bí mo mọ̀ ẹ́ o. okay ma oya go. all right ma. all right àkóbá adaba. ya ẹ lọ sí pọ mo ní láti wá rí yín lọ́la sá very important all right sir. wọ́n á track ẹ̀ down látòrí social media mo jẹ́ kó wá bá mi ní Ghana ibẹ̀ ni mo ti get ẹ̀ so thank goodness now it's in our custody thank you detective. thank you sir. eléyìí á lè máa kó àwọn òbí tán fipá àwọn lè máa lọ agbára láwọn aláìní lé lórí àbáwọn aláìmọ̀kan aláìṣẹ̀ ìtàn ṣe fún wọn yìí a máa fi lè ṣe example fún wọn. so we gonna take it up a máa make sure pé mo lock ọmọ up justice needs to be served okay i really appreciate your job you did a good, very good job. thank you sir. i'm so proud of you. thank you thank you sir. <laughs> thank you thank you so much ṣé mo ṣe ní kí wọ́n bá yín lékì lè everything fún yín ẹni náà ti change leave bá yín lára musa. ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni dàmílọ́lá ìwọ ló pa ike adé ṣínà ẹ̀rọ mi. ọ̀rọ̀ ìtàn ni ọmọ pé bèrè bó mọ̀ pa ike adé mi ò mọ̀ wọ́n kò dẹ̀ sọ and you didn't tell me Dami so Tori and ló ṣe sá lọ sí South Africa èmi kọ́ èmi wá ń jẹ ìyá aláìṣẹ̀ mọ́mí àti dáàdì dé àwọn ló sọ wípé kò jẹ́ kọ́mọ gbajúmọ̀ máa ṣe wọ̀ wọ́n ṣe ní kí n ní pápá bò lọ sí South Africa. ó kí mo fìyà jẹ mo fìyà jẹ lẹ́dàá ẹ̀ mo kì í sí nítorí títú èmi náà. ìgbà ìgbàlá ìtọ́kẹ́ ọ̀ṣẹ́ mi ṣe aláàánú mi ló jẹ́ ẹ bá ti fi mílẹ̀ síbi báyìí mi ti kú àbúrò mi báwo mo ṣe fẹ́ tọ́jú ẹ Tamilola you do not belong here freedom. No. Ṣìnàyọ̀mí, ìka tó bá ṣe báyìí lọ́ba máa gé. Èmi ni mo ṣe. Èmi ni mo pààyàn adé. Èmi ni mo deserve láti wà mí báyìí. Mo mìíràn ti jáde máa dá nǹkan lẹ̀ o. Mo still dá mi lọ́la. Kí n jìyà. Okay, you know what? I'll get you a lawyer. Wà á jáde ń You do not mm-hmm. belong here. Oh, mama, why ìkíákí. Jẹ́ kí n I'm ready to face the consequences. Mo ready láti jẹ You <laughs> don't belong here. No, you don't. I'm sorry. You don't belong here. Ṣé màá lọ bí I'm sorry? Bí mo bẹ̀rẹ̀ sí wà lórí ìdìbò ní kí lè rèébi kí lè ṣe kí lè rèébi kí lè kí lè rèébi kí lè kí ló padà jábọ́ fún mi. Dámilọ́lá ah. you don't belong here wá jáde. Yàrá jẹ́ ní ilé apá mi àti àbúrò mi. Ṣé ìyá mi mọ́ mi dá? Dáàdì dá. Bí tó ń ṣe alágbára ní ibo lọ́wọ́ àti. Ṣé báwo lára ìlú wa? Mo mọ̀ bó ṣe gbọ́ wípé òun tí mo mi báyìí láwọn náà wọ́n ti fà síkẹ̀ ẹsẹ̀ kan yẹ ẹsẹ̀ kan nínú mi wá kí wà lè kí lè mi kí lè rí wọ́n. damina na ah! stop. damina na it's okay I'll get you out of here no. I'll get you a lawyer. No. I'll get you a lawyer. Let me. Jamin, no, I can't leave. I can't leave you here. me, no, I can't leave you here. You do not belong here. Jamin, no. No. No. Oh, Mama, my God, no. Let's go. No, I can't leave you here. No, that, I said leave. No, I can't leave you here. Oh, God. No, just leave. Go. No, just go. Let's go! Leave! ṣé wọ́n yóò dúró. My faith, I understood the rules of life unknown to me. The thought of man is so deep, deeper than the deepest sea. I wanna know are you a friend or a foe? Ṣé yẹ máa kẹ́yà? Ta la ó dá lẹ́bi yẹn? ta ló ní dálẹ́bi máa ké samaria nínú ayé òkùnkùn tami gbé ayé òkùnkùn yìí ta ló ní dálẹ́bi ya nzàyà máa kí ọlọ́run nìkan ló yẹ òkùnkùn ṣú oṣù báyé ayé òkùnkùn la mi gbé òkùnkùn oṣù oṣù báyé ayé la mi gbé àkóbá àdábá kórìí mi má jẹ́ rìn.